الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún kẹ ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tánàbì mú wa bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò yín ètò wa da'watul haqqi ìpèpè òdodo èyí tó máa ń dé sí etí gbọ̀ wa ní dédé àkókò yìí láti ilé agbóhùnsáfẹ́fẹ́ Premier FM 93.5 Dùgbẹ̀ ìlú Ìbàdàn tí ìyànà bíríjà Central Mosque àti green mosque nígbàgì tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ kí ọlọ́mọ́sà ìbáni san àwọn ọmọ ìyá ní ẹ̀san olóore. àti àwọn afáwà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíẹ̀yà tí wọ́n bá ní tẹ̀síwájú lórí ohun tó ní bá ṣe pẹ̀lú àlá ojú oorun àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ àlá ànábì sallallahu alaihi wasallam bí ó ṣe rí ọlọ́run lójú oorun rẹ̀ pẹ̀lú àwọn àdúrà azkar tí ọlọ́run ọba àríkè ọlá tí ó fi mà á náà ni wọ́n wà tí wọ́n sì bá ní tẹ̀síwájú insha Allah àwọn afáà ti wà ní ìkàlẹ̀ ní alẹ́ yìí láti máa tẹ̀síwájú lọ ní ibi tí wọ́n bá ní bá dé falyatafaddal mashkuran ma'ajura. أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أس يستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ni fọ́nà ọba tó síwá ní musulmi alhamdulillah a tó ń tọrọ àlékún kí ọlọ́ àti gẹ̀rẹ̀ fún nábi sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀ ọba láti bà máa jẹ́ kẹ́ fún gbogbo wa alọ́bà ní sàlékún kí wa bá ọlá rẹ̀ àti àwọn alẹ́ rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ̀gbé alìkíyàmà ọlọ́run dákun àǹbíọ̀ àtàwọn àtàwọn olùgbọ́ wa májì àjọ máa ná o ọlọ́dàkùnso rẹ̀ èèmà tí à ń bá bọ̀ ó náà ní àdúà tí Allah subhanahu wa ta'ala tó kó ànábì rẹ̀ nígbà tí ànábì lálàrọ́ lọ́wọ́ ọba lójú ran tọ́lọ́ ń dẹ̀gbọ̀wọlé láyà àti ń bá bọ̀ yóò ti fẹ́ tó bíi jimá bíi mẹ́rin márùn sẹ́yìn ìntọ́fà náà tó jẹ́ àrí dúró ń bẹ̀ pípẹ́ ó ní fi parí

àbòólẹ̀ fàyè ọlọ́run tó wá ń kọ́ àbílọ̀ pípọ́ sọ pé wà àti alùkà hubbak ọlọ́run ọba ò mọ wọ́n ń bí ọ̀ dákun ìfẹ́ rẹ tòótọ́ jí ó dẹ́mi mi jẹ́ nífẹ̀ẹ́ ọ̀wọ́ ọlọ́run ọba wà hubba man yuhibbuk dákun tún sẹlẹ̀sọ̀ fún sálẹ̀ ọkàn mi kí n tún lè máa nífẹ̀ẹ́ ń bá nífẹ̀ẹ́ ọ̀wọ́ ọlọ́run gbogbo ń tà ń sọ yìí kọ̀rọ̀run inú wáyé lẹ́yìn yuballighuni hubbak bákan náà ìfẹ́ ẹsẹ́ tí ó sọ mí dẹn tí ó dógóńgó fẹ́ ìwọ ọlọ́run tí ń fi ṣàgàsọ̀ tí ń fi débi ìfẹ́ ìwọ ọlọ́run ọba ọlọ́run dákun tó ṣe ní ẹ̀ṣọ́ sínú ìsàlẹ̀ ọkàn mi ó sọ ọlọ́run wá ní fadrusuwa bí wọ́n bá ti ka àdúrà ìsìn létí gbogbo úmọ̀ mi gbogbo ìgbàkígbà tẹ́ ẹ bá ń gbọ́ ẹ lọ rè kó àdúrà ìdáadáa o wàtà alámúwà ẹ̀kọ́ dáadáa ẹ mà túmọ̀ rẹ̀ ẹjọ́ oyè yín ṣáájú ká tó wá máa tu sí ìsọ̀n àápadà ka lórí di inshallah rahman asade rẹ̀ nígbà tá a bá rí i pé a tú gbogbo ẹ̀ tán ṣùgbọ́n gbọ́n tó wáyé pé ń rìkọ́ọ̀dù ẹ̀ kí wọ́n lọ tú gbogbo àwọn ìtumọ̀ ìgbọ́lẹ́yìn wọ́n rí wípé eléyìí kọjá ń wẹsẹ̀ kí ló fẹ́ fọsẹ̀ sí pẹ̀lú àdúrà ilé eléyìí kọjá ìsìn gbẹrẹ kí má dàpàsí rẹ̀ là ẹnìkan jọ ń sọ̀rọ̀ jóná ní àwùjọ gbogbo ń tẹ́sọ̀ yẹn ó ti yé mi ṣùgbọ́n wọ́n bá ti gbọ́dọ̀ kan tí wọ́n bá ń fi ṣe chéènì sọ̀rọ̀ ó yí pọ̀rọ̀ mi ni ṣé yóò sá padà parẹ́ èmi ò mọ. ìwọ lọ lára rẹ. ìwọ lọ lára èyí ò ti dúró ń bẹ o èyí ṣùgbọ́n bó ṣe pé ẹni tí ń ṣe tí wọ́n fi ń palà rẹ nìṣẹ́ tọ́lọ́ máa pé kó ń tọ̀hún padà rí tó lówó ẹ̀ lọ kọ́ lọ inú ẹ̀ ń bàjẹ́ ni pé ah! ó nígbà tó ń sin sin lórí ìwú náà ń dùn bí ẹni wípé òun ti bọ́ ayé jẹ̀mọ́ bóò lè yín àwọn onímọ̀ ní tá a bá wo àdúrà ìdáadáa yẹ́jìmọ̀ òkú làkọ́yìrì gbogbo ìlàdúrà ìtìkónú torí kíni nítorí pé gbogbo sẹ́tì èèyàn máa ń ṣe pé ẹ̀dá ọ̀sàṣàyàn àwọn iṣẹ́ kan iṣẹ́ kan ò ṣeé ṣe fẹ́ dà àwọn iṣẹ́ ìnàmà tanṣàú àmàhàbàtì wà ìrọ̀dà ìfẹ́ àtẹ̀rọ̀ǹgbà ó ní mò ń ṣe tọ́lọ́run ní fi máa pilẹ̀ nínú ìsàlẹ̀ ọkàn fa nǹkan tí màhàbàtúlọ̀ sáà bìtàtàn fi kọ́lbìlà abudi tọ́ni pé ìfẹ́ ọlọ́run ọba ọba ti rí ìdìjókòó nínú ọkàn ẹrú kan a nẹ́ṣà àti àníhá harokatuli jawarihi àwọn irin sí ara rẹ̀ aná wà bẹ̀rẹ̀ ẹsẹ́ níṣẹ́ tí ọmọ yọlọ́n ọba nú bákan náà fakanat bi hasabi ma yuhibbuhu wa yartadi yóò ma wá rí àwọn ẹsẹ́ ìṣe sí in tí ọmọ ọba nú àti in nítorí wípé fàáhábù mọ́ yóò ṣíbò láza wà jẹ́mẹ̀lá àfààlù wà àkọwàl kú lè ha gbogbo tí ó wà yọ́lọ nújù nínú ọ̀rọ̀ ẹnu ni nínú ṣe ni yóò wà ju tí ó rọ̀yàn lọ́rùn láti máa ṣe bákan náà ilé fi gbogbo tọ́lọ̀ngọbọ̀ ọ̀fẹ́ lẹ̀ náà máa ń ṣe àwọn àdúrà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́pọ̀ lẹ́ntì máa ń ṣe àwọn àdúrà yìí ó ti wá nu sọ́nà mọ́mù Tirmidhi ní àtọ̀dọ̀ sàṣàlám wípé anábì Dàwúdù ọlọ́dọ̀ àkàtì máa ń ṣe káàmì yaqul ìmọ̀ ń pè Allahum ọlọ́run ọba mi inni as'aluka hubbak mò ń bí ọjẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ yóò rí ìdíjókòó nù gbáyà mi wa hubba man yuhibbuk ìfẹ́ tí bá nífẹ̀ẹ́ wọ́ lọ́wọ́ lókàn àyà mi wà hubba amalin yuballighuni ila hubbik bákan náà ìfẹ́ ẹsẹ́ tí mọ̀ ṣe tí ó sọ mí dọ̀rẹ́ rẹ dákun jọ náà tó ráyè jókòó lókàn àyà mi allahum bá mi ò ijal hubbaka ahabba ilayya min nafsi jí ọ jẹ́ pé ìfẹ́ ẹ̀wọ̀ ọlọ́run ọba yóò wù mí gan jẹ̀mí mi lọ bọ́ ọba ní lọ kírun kórí ọmọ ọ̀fọ́ mi lọ ìní rórìnrò ìgbàgè mọ́ ń lọ kírun nu tó ọba ní gbàwẹ̀ fún ọlọ́run ọba kí ló ọmọ ọ̀run mi ìní rí inú yẹn rò ìntọ́ ọba ní máa ṣe yẹn jí ọ máa wù mí ju sẹ́mi mi gan ṣe kíni o ti ń fẹ́ lọ kọ́dà wà ìfẹ́ rẹ àti tí ọ̀yọ́ nu yóò wù mí ju ìyàwó jọmọ lọ dákun bó bá sì jòbí náà ni jí ó wù mí jọkọ jọmọ lọ ìgbà tí èèyàn bá tó dé dárọ́jà yẹn tí èèyàn dé lẹ́fù yẹn ilé èèyàn tó rí ọlọ́run ọba sìn téèyàn wá pa ṣètọ́ ìlẹ̀kùn àwa mọ̀ فدار العلم اقمتنا إلى القرآن ترشدنا ṣebí gbogbo òbí ló ń bẹ lọ́hùn fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè lára ìlànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sílé ẹ̀kọ́ rẹ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá tí í ṣe alukur'an ìdí pàtàkì rẹ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfidil qur'an wa dirasati islamiyya institute of quranic memorization and islamic studies itnis ìyànà bódìjà ọjọ́ express road road ìbàdàn. lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀tù sheikh suleiman muhammad awal amubiyaya àwọn ìpele tá a ti yamọ́ kalẹ̀ quran memorization hiha quran arabic studies kíkọ́ nípa èdè lọ́rùbáwá tó yẹ kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tahfizil quran ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yín dolóríire a ebọ́kọ̀ náà lọ sọ fún wípé wo rọmọkẹ́ ó ní ẹ̀ sọ́rọ̀ fẹ́ fẹ́yàwó lé ọ gbogbo ẹ̀ mọ́sá kún tẹ́ lọ́rùn òòlé tẹ́mi lọ́rùn ó kù ọ ìyá ni máa búra sí mi lọ́rùn kò tó rówó fún ọ ó ní kọ́ máa búra sóun lọ́rùn tí èèyàn bá jẹ́ ni tó tanú ọlọ́run yóò máa bẹ lọ́n bá ń fọ́ tọkọ mi lọ́kàn ìntọ́ ọ̀fẹ́ lónìí kí n fi yọ̀ nù yìí ìsì tó bẹ́ẹ̀ kí n lọ máa yọ ẹ̀dà nù pẹ̀lú tí ó ba adẹ́dà nínú jẹ́ ìgbọ́dọ̀ fi yọ́kíni o ẹ̀dà nù. ìntí adẹ́dà kórira ń gbọ́dọ̀ fi yọ́ ẹ̀dánú yọ́ máa bẹ̀ lóhun ní kọ̀rọ̀. àìmáyé èèyàn gan ní oṣù kọ́kọ́ lọ rèé ṣe ń tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ láti fi yọ́ rẹ̀ rẹ̀ nú ní ọmọ ṣe tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ láti fi yọ́ ọmọ rẹ̀ nú ní ọmọ ṣe tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ láti fi yọ́ òbí rẹ̀ nú ní ọmọ ṣe tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ láti fi yọ́ ìyàwó rẹ̀ nú Ọlọ́run dákun ṣàánú wa ìfẹ́ rẹ̀ tòótọ́ di orí ìdókò nígbà ìyá wa ànúbì dàúdù ọmọ aṣọ pé wọ́lọ́wọ́ bá dákun ìfẹ́ rẹ jẹ́ ń fẹ́jẹ̀ mí mi lọ jẹ́ ń fẹ́jẹ̀ aráàlẹ́ mi lọ wà mí nàìjíríà ìlbáàrì jẹ́ ń fẹ́jẹ̀ omi tútù lọ nígbà tí ara bá ní ìdí ẹ̀ kọ́dà ó tún wà nínú àdìsí tí ìmáàmù tìbútù gbà wá wípé ànúbì dàúdù tó máa sọ wípé pé ànúbì sọ̀rọ̀ sálàm ìmọ̀ ń ṣe àdúrà wípé Allahumma rzuqni hubbak ọlọ́wọ́ba ó sì jogún ìfẹ́ rẹ tòótọ́ sísàlẹ̀ ọkàn mi wà àti kí ọmọ abẹ lọ́hùn tí èèyàn bá ti lè mọ nífẹ̀ẹ́ àti ẹnífẹ̀ẹ́ ẹ̀tọ́ lọ́hùn tèèyàn ti dáa níjọ́hun àwọn bàbá wa ń jọ ìyá wa ń jọ ń tá a mọ̀ wọ́n sí lọ́rí àwọn àfà wọ́n gbà múlà lọ léèkéwú wọ́n gbẹ̀gbúrú lọ léèkéwú wọ́n gbẹ̀pà lọ léèkéwú torí wípé wọn ò fẹ́ kàn mọ́ fán lọ́dọ̀ àwọn àfà yẹn. àwa ń ráwọn yẹn lónìí tọ́gbọ́tọ́ bá ti rí ọmọ kan tí ń lékún níbi tọ́nà àtàní bí ìfẹ́ wọ́n á pè láládúrú gbẹ̀yìn. ṣé ń kéwú bẹ́ẹ̀ ni. ṣé ń kéwú bẹ́ẹ̀ ni wọ́n nínú kò kí o bẹ́ẹ̀ kọ́dà medical student ni. ah kí á ní òfinrun gbẹ̀tẹ́. ṣé ń finrun gbọ̀n máàkì ni àbí wọ́n fi ń kàwé àbí wọ́n fi ń dá chẹ́ẹ̀kì. Ah, bó ṣe gbé wọn náà nù wọ́n sọ pé àwọn àfa kan wa máa ń bá wọn sọ̀rọ̀ lọ ńbẹ lọ́dọ̀ ọ̀dà èwo ti sòkòtò rẹ̀ tí kọ̀kọ́já áńkù. oníbàdàn ah, bíi ṣe sọ pé kí a máa kí sòkòtò wà nù. Ah, ẹ sì ń ẹ ń wọ ọmọ yìí rẹ. bọ́mọ bá ti ń rí báyẹn yẹn jèrè ẹ̀ mọ́ ìtí ẹran kóso pọ̀lọpọ̀ rọ́fà mẹ́rẹ́ ewu torí rẹ̀ kékeré gawá ìtí ẹran máa ń lò tí èbó bá ọba ti fi orí kọ́nà kọ́mọ west cape stani òtí mọ̀ pọ̀mọ mùsùlùmí mẹ́nu ah, ah, bó ṣe gbé lọ bó ṣe délẹ̀ ti skul náà. ẹni tí ń sọ yìí lójú iye ẹ̀sìn mọ́sáàsì. bí ṣe ló gbọ́ ẹgbẹ̀rẹ̀ ní o ẹni sì confuse wọn yìí ó iye ẹ̀sìn mọ́sáàsì ṣùgbọ́n sẹ́ẹ̀ kí ni ẹni wọ́n ń tèrè ó ń bàbá àdínì mọ́sálásí wọn àdínì wọn ló wájú èlè lórí kò yá mọ́ o ètí ń kọ̀fíìsì yọ ọmọ tó ní ọmọ ṣe ń lo kéèpù tó balẹ̀ oyin náà oníyàn fi ṣe ìyá súnà ní mọ́sálásí ọ̀dọ̀ wọn. súnà èwo ni wọ́n ń jẹ́yà fún báyìí. súnà wo ni wọ́n jẹ́yà fún o kò yá mọ́ o ee ọlọ́run dákun ṣàánú wa wà láì kéyìn ò lè máa nífẹ̀ẹ́ àwọn ẹlọ́run kọ̀rọ̀rùn jẹ̀mọ́ ẹ̀dá à ń bẹ gbogbo wa ìjọba wa agbọ́dọ̀ máa lékún ládùúà fún wọn o kọ́lọ̀njọ́ jàre má jẹ́ kí wọ́n ó sì wá darí gbogbo àwọn tí wọ́n máa ń súnmọ́ wọn lójú ẹ̀sìn púpọ̀ àwọn ìgbé tọ́lọ́n bá wá bá wọn ọlọ́run dákun jésì ọlọ́run ti kọ́kọ́ tẹ́lẹ̀ lẹ́mi àwọn tí wọ́n máa darí wa ó lè jẹ́ wípé àwọn tí ó wà á padà fọlọ́run gbá wọn wọn ò ní yàdọ̀rú wọn bírú wọn sì wà wọn ò rí nàrí hàn wàláhì ibi tí nǹkan ti ń wọ́ wánu bákan náà nù lẹ́kọ̀ọ́ kan náà ẹ ń bá ti ele jábẹnu gan èmi àti ẹnìkan sọ̀rọ̀ lẹ́nì mo fọ́kọ̀ bù láṣìírí kí wọ́n bí wípé kí ló kọ́ ni abdulmatin ni ìlò ń mo ní kí ló o ah, ó ní ẹrú ọlọ́wọ́ bá kàyàkàyà ah, ah, táǹtù fún ọba ó láfa àtọ̀ sọ ní tí abdulmatin fún ọba mo ní rẹ̀ tí wọ́n bá ní nǹkan matin alimatinu ọlọ́run ọba ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé tó bá sọlá fún yàn kò sí wọn ò bí ẹnìkan dáa kọ́sọ̀ kó lè jẹ́ ọlá ń kú lára rẹ̀ ọlá rẹ̀ kọjá ní tí ń yọ̀ bẹ́ẹ̀ sí yẹnrẹ́ bọ́ sànú èèyàn àánú rẹ̀ ṣe àánú tẹ̀ nìkan kan náà mo ti mà sírí àánú ẹ ṣe bọ́lá ní mẹ́ndíẹ̀. yà pàdé kọ̀rọ̀. àkọ́tì ẹ̀dánù ọba tó wípé àánú rẹ̀ nípa kọjá apẹ́nìkan oge ọlẹ́ẹ̀ nípa kọjá apẹ́nìkan oge bọ́ sàlàfíà fún yàn dókítà kò lè sọ́dá láàrẹ nípa àdẹ̀mà àwọn kẹta lè púpọ̀ bí wọ́n bá ti gún ní ìsìn kò ní mọ̀ tí ń ṣe mọ́ ọlọ́run bá kọjá àbáhùn nígbà máa tú lọ ní àá ah, olùsáàsì inú mi dẹ̀ dùn inú mi dẹ̀ ah. mo ní káàtì ẹ̀wà pé wọ́n sọ ọkọ ọmọ náà mo ní Mariam tó kọ́kọ́ sọ n túmọ̀ ah. ó ní ni àtúfọ̀ tó bí Mariam ọkùnrin náà fẹ́ kí ó jẹ́ bí orin tí ọ̀tẹ́yàn lọ́rùn tí ẹ̀sẹ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní bọ̀ bá sì dọ̀la ní ìsìn tọ́lọ̀ ń bá pé kàn mọ́ni ọlọ́dúnbàríkà wọ́n máa pé ẹ kọ̀bọ́ sí báyìí o sọ ọmọ pààlà so kọmọ ẹ ìbá sàtà àbọ̀ sọ kọmọ ẹ. àlejò wọn dáa báyìí. ó lóun ti ẹ̀ ti ń gbọ́n tó ń jọba nínà lábàjọ́ ń fi ń ṣe àwàdà mo bá fi ṣàlàyé àlámọ̀rí fún un. kéèyàn ó lè nífẹ̀ẹ́ ni tí o kọ̀rọ̀run o. à kìí jale ọha sọmọ Buhari ọha tán sọmọ sọmọ tán ọwọ́ ti tipẹ́tipẹ́ gbogbo àwọn hadith ha kìí bá wọn jẹjẹkújẹ kìí gbogbo èlé tí nǹkan bá yẹ kàrán arọ́ yọ́ yà fẹ́ bí mánú ni ṣùgbọ́n gbogbo bó ṣe rí náà kò ní ju aṣọ kan lọ ìgbà tí ó òru ni máa fi fọ yóò fi òru bo ara inú tó fi padà ta ló lè fọmọ ẹ̀ lẹ̀ fún wá ní àárín tó jẹ́ kọ́kàn wọ́ sínú wípé gbogbo ojú náà yọ jọra wọn kò yí sí o ọlọ́run dákan àwọn tí ó tún wá jẹ́ ni ọlọ́run mi bẹ̀tọ̀ pé wọn ò wulẹ̀ ran kan káwá bọ́ àní nǹkan kásá nífẹ̀ẹ́ dáadáa tí ń ṣe níjọ́ tí àáfàá ti so ẹran ẹlẹ́yàmẹ́lẹ̀ ládùúgbò yín sọ̀rọ̀ pé ló ti lọ fẹjọ́ sọ àwọn láńlọ́ọ̀dù mùsùlùmí náà jọ ní ẹ́ o nígbà mẹ́rin sẹ́rí ẹ̀rọ òsì tẹ́sùn mọ́lẹ̀ èmi ò mí ò sún ó lágbàjẹ́ ti sọ́nà mọ́lẹ̀ báyìí igbe gbúrẹ́ mẹ́sàn-án ké kọ́dà tó ti fi wíńdò ní ẹ ti nǹkan kò sì bínú ju wípé ah àwọn tá a lọ́nà tá à ń bọ̀ gan-an ẹ̀rẹ́ léyà àfa bùsù ẹ̀rẹ́ léyà kéèyàn ò nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run jẹ̀mọ́ ogun òun kọ́lọ̀ rí ọlọ́run o ẹjọ́ ẹja sọ kó kílíà dáadáa o ẹ̀ẹ́n ọ̀sán ṣùgbọ́n àmọ́ ìgbésẹ̀ ìdẹ́tẹ́ ìdákọ̀ wọn èyí tí ọlọ́run sọ fánàbí lèmi ń sọ ẹni tí wọ́n bá mà lọ́rọ̀ ìbá fúnra rẹ̀ kọ́ sọ fún pé ìtọ́lọ̀ àtànàbí wí ogun kì í sọ̀rí ọlọ́run o àáfà àti nígbẹ́rẹ́ títí pé wọ́n bọ̀ chíǹjì tọ́lọ̀wọ̀n ọba sọ nínú ìsìláàmù bíbì kan bá wúláre èèyàn tẹ́ wá fẹ́ fi ewé kan rá nínú tọ́lọ̀ sí lálàálì tẹ́ wá pé kẹ́ẹ̀tọ́ ibẹ̀ kẹ́jẹ̀dùgbò lè jáde eléyìí èsára àmú o ẹmọ́sí mi gbọ́ o ni ó kà yànìyàn sí sí hmm. bọ́ bá ti yọ lọ́ọ̀kan sọ́fíìsì ní so ó sì gbọ́dọ̀ obìnrin ẹ̀bẹ̀ wọ́n á sọ pé kò gbọ́dọ̀ so àyà rẹ̀ báyìí kọ́nsẹ̀tì fojú kan gbẹ̀rẹ̀ ń báyìí ìmí ń bẹ báyìí ọ̀rà sin sí abẹ́ ètè báyìí gbogbo ẹni tó bá ti fẹ́ bá sọ̀rọ̀ ọba ti ń ṣe gangan sára bọ́sọ̀gà ọ̀gá ya ẹgbẹ́ ojáde fún mi ọba ti fi ẹrí àwọn kan báyìí gbogbo eléyìí ńlá ń sọ o jẹ̀mọ́ ẹni tí ń ṣe lẹ́yìn èso rí ọlọ́run títí tí ètú bá ṣùgbọ́n tí ọba tí ìkú wọn ọ̀ràn wọn náà ni wọ́n pe ọmọ ẹgbẹ́ ṣépè o ee ee ọlọ́run dákun ṣàánú wa dákun ṣàánú wa eléyìí èso rí ọlọ́run o àti ẹni ọ̀fẹ́ kan o ẹni ọlọ́ọ̀pígbó ológun ọwọ́ eh, eh, apíkótọ́ yẹn kọ́kọ́rọ́ àìláńdà ńlá ẹ̀ kọ́ máa báwẹ̀ lọ́nà lọ sílé ọ̀nà tá a lẹ ní ọlọ́run. ẹni ọlọ́run tí ọtí ọlọ́run pín ọnú ẹ. ní tí wò pín ọ̀nbẹ kọ́ lọ́wọ́ máa ránjú sí i ẹni ọlọ́run nǹkan olẹ́ni tí wọ́n kó sìmẹ́ǹtì mọ́sálásí sọ́dọ̀ rẹ̀ sìmẹ́ǹtì fifty omíìsì wọ́n wá ń bẹ̀rẹ̀ pé bóró ṣe ó lòun fi bíbi àwọn eku ń gbà wọ́n mọ́sálásí sìmẹ́ǹtì fifty ẹni ọlọ́run kọ́ òun o àwọn tá à ń pè lẹ́ni ọlọ́run kọ̀ọ̀kan pé bóyá wọ́n gun wọn lọ́kọ̀ ńláńlá wọ́n gun ńláńlá kò sí bọ́lọ̀ òṣèlè sẹ́ni rẹ̀ ó lè tẹ́ dáadáa lẹ̀ fún ó lè fúnlẹ̀ mọ́ ṣùgbọ́n ẹni tọ́jẹ́ ni ọlọ́run lẹ́nu tó dúró lórí ẹnu àlọ́ ọlọ́run kéétayọ ẹnu àlọ́ ọlọ́run ẹni tá à ń pè ní àlẹ́ àárífù bìlà alimuwanzibu alatọ àti ìlà ẹni tó jẹ́ wípé ọmọ ọlọ́run ṣùgbọ́n gbogbo tí wọ́n ti ń pè ń tọ́lọ́run kèfí gbà kan fi ilẹ̀ ah ebi ìyìn lájọ́ ń sọ̀rọ̀ ní òní a sì jọjọ́ bá ti jọjọ́ náà ni ah ó ní sọ́tọ̀ dára ọ̀lẹ́ ah ọ̀lẹ́ kéèyàn sáré máa gbẹ́sìn ọlọ́run ọba yé ń kékeré báyìí pírọ́blẹ́mù ni o láìlà ìlàlá. Ah, kí ni ẹkọ ẹ̀ ń papá mara ọ̀sáàsù ọdẹ ah, mọ̀dẹ̀ nkábà má kùmù tètè gbọ́lọ́wọ́ bá yé ah yóò ti fọ́gbó ẹ̀pọ̀ nǹkan gbogbo ọdọ̀ bẹ̀ tán wọ́n bá dọwọ́ alẹ́ tíyàn tọ́sẹ̀ lẹ́tàn tíyàn tí kò gbó ẹ̀jọ́ pa ọlọ́mọdé mo ní wá túbá o. èèyàn tí lọ́lọ́ ní ìsinmi tó sọ wá o. ṣùgbọ́n wọn ò ràn wá ní kọ̀kọ̀ ẹnì kankan. ẹni tí ń talùkù sọ ọ́ta náà láti dájọ́ á sì ra pè lákìí sì padà pé mọ́sọ̀rọ̀ gbólóńbáyìí máa o ìwọ́tọ̀ ń sọ ń tọ́ ń sọ yìí sọ ọmọ ń tọ́nà ń kọ́ mọ́ nú ọjọ́ bóyìtì máa padà bọ̀sọ̀dọ̀ ọlọ́run in tó lọ́n bá fi ro ìròyìn jẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà tí ń bẹ̀rọ̀dọ̀ ọlọ́run ọba gbọ́ àgbàgbọ́ pé oore ń bẹ lálìkì àmọ́ ẹnìkan bá mi sọ̀njọ́ nínú sásọ ní ah, gbogbo tó jẹ́ òun mọ́sí tó ń ṣe tí ẹ̀ bá ti ẹ̀wà dálìkì àmọ́ náà tí ọba lọ jó òtọ́ mọ́ sẹ́mọ̀ èyí ó sì máa ń tẹ́yàn torí ẹ̀ jìyà. sọ́sọ́ eh, eh, nǹkan máa ń bẹnu sẹ̀mí yìí nǹkan máa ń bẹ ẹ̀ ń bá ọ̀rí ọlọ́run ní ìsìn ilẹ̀ tí ń fọlọ́ ń bẹ́ nìkọ̀ọ̀kan lò pé lágbájá eh, sọ́sọ́ èsì àparọ́ fún mi kí mo fẹ́ pọ̀rọ̀ fún ọ sí èmi ń bọ́ lọ́lò lára rẹ ni ọ̀rí ọlọ́nà gbogbo ẹni tó jẹ́ pé n tó lè máa ṣe sáwọn èèyàn níkọ̀rọ̀ àti ní gbangba ń fẹ́ wọn ṣe sò náà níkọ̀rọ̀ àti ní gbangba ọ̀rí ọlọ́run kọ́lẹ̀ tí ọmọ fọwọ́ gbá àwọn obìnrin dì káàkiri mọ́sálásí ọ̀rí ọlọ́run kọ́lẹ̀ tí ọlọ́mọ yọjú àwọn obìnrin ilé àlùwàlá ah, ah, eh, ọ̀rí ọlọ́run kọ́lẹ̀ tí ọmọ dọ́gbọ́n fáwọn ẹlẹ́à níjọ́ tó bá ti ní ṣíṣe báyìí gbogbo ẹlẹ́ẹ̀lẹ́à ni ọmọ yọwọ́ inú ilé rẹ̀ nítorí pé wọ́n bá ìyàwó rẹ̀ wọ́n bá wá bá yọ̀ pé bímọ wọ́n wá bá yọ̀ pé máa ń lọ ilé ọkọ ọmọ fún ẹ̀ ń bẹ̀ mọ́kànlẹ̀ ah ọmọ rafa ah, ṣé ti ń kọ pé lé ah mọ́kànsọ́wò náà ẹ sọ́wọ́ pé nínú ẹni rẹ̀ dẹ̀kọ́ ó ti jáwọlé rí ó ti fọgbọ́n wò wọ́n gbogbo òwò tó ń yọ́lẹ̀ ẹ̀dá gbọ́n tán bàbá wa náà wí o wọ́n ọlọ́run dákun ojú wájú ọba wàkálẹ̀ gbogbo kékeré ara wájú ọba wàkálẹ̀ tí a lẹ́ ní rẹ̀ tí ẹni ojú ọmọ wù wá ẹni ọlọ́run kọ́lẹ̀ ti ń rọtí inú àgé gbogbo pàtẹ́ ìwà bàbá ìrànwọ́ ẹnu ni ó ti bẹ̀rẹ̀ nígbà bá parí àgé àkọ́kọ́ tẹ́ yá sí àpé ah! omi tuntun ẹ bá ń gbàgbé mi nítorí pé o mu títí mẹ́mẹ́ta yá sí àgbà àgé tuntun yá sí àmà àlùwàlà jẹ̀mọ́ ẹni ọlọ́run mara rẹ̀ àwa náà sì rí fírífírí pé ẹni ọlọ́run lè yàn báyìí ẹni ọlọ́run kọ́ lẹ́ni tí ń sagbódegba máa yáwó èlé ẹni ọlọ́run kọ́ lé léyìn ẹni arábá ni ẹ̀dẹ̀ láàni kìí ṣe pé ẹ fi kún ìyà tí ń jẹ kìí ṣe pé ẹ fi kún ìpọ́njú rẹ̀ ẹni ọlọ́run ń wèé mọ̀lẹ́lẹ́pẹ̀ ládùúgbò ìyá asúnà ọ̀rọ̀ abọ́ tàwọ́jú mọ́sálásí lẹ́yìn ìdajì wọ́n ti ṣe tí ìjò tọrọ fún mi wọ́n ni ọ̀rẹ́ rẹ̀ yìí ọlọ́ àtàrí bí wọ́n ní mọ́fi wá ìmọ́fẹ̀sìn wá bí bá ti fẹ̀sìn wá ń ó rí ẹran ọbàtálá ni ó ẹran ṣàgọ́ ni o kọ́dẹ̀ ìwò bí mo ṣe ń kó mọ́sálásí rẹ̀ ń èdè lè fi ọwọ́ mi ọjà ẹ̀ òtúrẹ́ o ìyá ìyá súnà wọ́n ń pè ọjà ẹ̀wẹ̀ o ọlọ́dà kò sànú wa o yé yé wa sànú wa èébú tí ń náà ni wípé àgbàgbọ̀yé àgbàgbọ̀yé àwa ni wọ́n mọ̀ káwa náà ò lè bá àgbàgbọ̀ yé ká lè jọ là láyà tí láríkì àmọ́ ọlọ́run o àwa ń bí ọ nífẹ̀ẹ́ rẹ tòótọ́ jí orí ìdókò lókàn àyà wa àwa ń bí ọ nífẹ̀ẹ́ tó ọjẹ́fẹ̀ẹ́ tó yè kooro tọ́jẹ́fẹ̀ẹ́ tòótọ́ sí àwọn ẹni ìwọ ọlọ́run méjì à nífẹ̀ẹ́ àwọn ẹni èṣù ìwọ ló jẹ́ àmà nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n darúgbọ̀n sí torí pé oró lórí ti ń ṣe bẹ́ẹ̀ láwọn ọmọ tí wọ́n tí wọ́n máa náwó sí pátá ọmọbìnrin ní gbangba táǹfẹ́ bí ọmọ bẹ́ẹ̀ inú àwọn èèyàn dùn lónìí pé àà ah, máa jọ lágbájá torí pé irun tí máa gẹ̀ lélẹ̀ lẹ́yìn tí wípé ẹran tí mo sáfẹ́ jọ lélẹ́yìn bẹ́ẹ̀ nìkan májọ́ ẹnìkan tó gbajúgbajà níbi àìdá kan ó ń kálukú ọ̀wọ̀ àfẹ́ jọ nímúra wọ́n fẹ́ jọ nírìn wọ́n tún máa kọ́sẹ̀ ebi ṣe ń sọ̀rọ̀ gan ẹ̀wọ̀n tẹ́lẹ̀ bíi ìdẹ̀sọ́lẹ̀ ẹ̀ ń bá ń wá ìsinmi nígbà tí ọba sí ń bẹ̀ mà ìyìn tí ọmọ máa wá ni kí òun ó ṣe jẹ́ ní tí ó nífẹ̀ẹ́ ìyìn tọ́nà ọba ń fẹ́ káwa pé ìyìn tọ́nà ọba nífẹ̀ẹ́ ilẹ̀ nífẹ̀ẹ́ bí sọ yẹ kí jẹnẹtọ̀ mọ́sálásí yọmọ ẹ̀dógún wọ́n pariwo pariwo fíṣẹ̀ bíi láì ẹ̀ ní dáhùn sọ́dá kí bọ́ọ̀bù mọ́sálásí ọmọ ìjọ èlò ní ra bọ́ọ̀bù kẹ́ ẹ máa wá kọlù ẹni tó kọ́ mọ́sálásí ní Kaaba pé ẹ ẹ ẹ ni ẹ ẹ sá eminisa ṣé dáadáa lẹ́nu làwùdí ẹ ọlọ́gbọ̀n múra yín mo tún sọ fún yín ni bọ́ọ̀bù ẹgbẹ́ bíi mọ́mù ti máa jó tí ẹ ti máa jó ó ti jó iye tó fi pè gan sí ọ̀fẹ́ ju owó bọ́ọ̀bù lọ ní táàrin láyé wa ní ìsìn nìyẹn ibi Ọlọ́run fẹ́ àwọn ènìyàn náwó bẹ́ẹ̀ ẹran sàánú ẹ̀ tọ́lọ̀ bá fún ọlágbára rẹ̀ aṣọ léyá aṣọ táwọn yẹn lè wọ̀ lọ́ọdún ní ti dùnú bọ́lọ̀ fún ọlágbára rẹ̀ jẹ̀mọ́ ẹ̀dá kan bá a bá la nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run ẹjẹ́ ajé kí ìfẹ́ yẹn kọ́ máa jẹ́ ìbámu sí tọ́lọ́ àti tànàbí àtẹ̀mí àtẹ̀yìn náà lọ̀rọ̀ yìí ń bá wí o ọlọ́run dákun in tó ọfẹ́ ni ojú a máa fẹ́ o in tó okòrò àjẹ́ àlè fílẹ̀ o bí hákìlá haúlà wọ́là دار الإيمان دار الإيمان دار التقوى والإيمان الإيمان group of schools tá a bá ń sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ tó tún mú kéwú níṣẹ́ láì fi ọ̀kan dín kan